ọ̀tàrà àwọn nínú tíra alìwàjízu fi tẹ́kẹ̀ ta tàbá ń sàlàyé fún wa nípa àwọn ẹ̀kọ́ oríṣiríṣi bí ń kà lọ́wọ́ òun náà ni àwọn ẹ̀kọ́ tó so má àlámàrí lánàá ibi tá a òun ni máa yóò bá òfin ìlú ti sọ̀rà máa yóò bá òfin ìlú ti sọ̀rà àwọn nǹkan tá a ṣe lẹ́tọ̀ọ́ sí ẹ lè ṣe tá a bá ń kírun lórí irun àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe àti ṣàlàyé àfa àti ṣàlàyé ẹ̀ fún wa so lónìí àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ tá lè ṣe lórí irun làfa fẹ́ máa ṣàlàyé ẹ̀ fún wa lọ. page one twenty nine lọ́dọ̀ ti tèmi ń bí báyìí àfa ní alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ almashiyu lil haja kéèyàn ó rìn àmọ́ tí bùkátà bá pèpè sí èèyàn ń kírun lọ́wọ́ nísìn kó wá rìn lọ síwájú àbórìn lọ sẹ́gbẹ́ ọ̀tún orìn lọ sápọ́ọ̀sì àbórìn lọ sẹ́yìn tí bùkátà bú bùkátà kó kó ṣe bẹ́ẹ̀ eléyìí kò sàbùrú bẹ́ẹ̀ àdèṣe bẹ́ẹ̀ lórí o kílẹ̀ rí lórí eléyìí an Aisha radiyallahu anha qalat كان رسول الله صلى الله عليه وسلم يصلي في البيت والباب عليه مغلق فجئت فاستفتحت فمشى فتح لي ثم رجع إلى مصلاه wọ́n gbà látọ̀rọ̀ sẹ́yìdá Aisha kí ọ̀nà ọlọ́run kó máa bá a ó ní ànábì filibẹ inú lélẹ tí ń kírun yẹn ni pé ìyẹn náà fílà àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o alẹ́ yìí mọ́gùlọ́k àmọ́lẹ̀kùn ó ti lẹ̀kùn lẹ̀kùn wà títì ó wà nílé yẹn lẹ̀kùn sì wà títì mọ wa sẹ́ẹ̀dá àìsá wà ń tà ní tiwọn fàdí ètò sẹ́ẹ̀dá àìsá ni mo wá dé fàṣàṣàṣù mo wá rìkwẹ́sì kan bá rẹ̀ sílẹ̀kùn yẹn ó wá sábà ń sílẹ̀kùn ìmá wọn sálámà ni àbí wọn sáà ṣe nǹkan tó wà nílé jùmọ̀ yìí pé wọ́n famasa anabi wá rìn ó wá rìn láti ibi títí kírun yẹn fàfàtà hàlì ó wá sílẹ̀kùn fún mi ẹ̀rí pé bùkátà ó pèpè sí kánábí orin ìgbà tó ń kírun ó sì rìn súnmọ́ ibi sílẹ̀kùn ọ̀wá sílẹ̀kùn fún rọ́jà mùsọ̀lá lẹ́yìn náà ó tún wá padà síbi tó ووصفت أن الباب في القبلة سيدة عائشة رضي الله عنها wọ́n wá ṣèròyìn wípé lẹ́kùn yẹn nígbà náà ó yẹni pé bóyá bí ẹ̀yìn làmẹ́bí ti ń kírun ibi tí lẹ́kùn yẹn wà agbègbè kíbla ló wà ó wá rìn síwájú wọ́n wá sí lẹ́kùn yẹn fún Sayyida Aisha radiyallahu anha ṣùgbọ́n kí n kíbla nìkan lè rìn sí ìyẹn lè rìn sẹ́yìn ó tafa fi sàlàyé pé fa ilam yẹkùn ní báàbù fìlìkìbìlà àmọ́ tó bá túmọ̀ sí pé lẹ́kùn yẹn kété pé agbègbè kìbìlà ló wà jáàzà lùmọ́ṣù àìdán àlèyẹmí àwọn àlèṣẹmí àwọn olùwàrà mùsàkìbìlà àlùkìbìlà ó lẹ́tọ̀ọ́ bákan náà kéèyàn ó rìn sí apá ọ̀tún tàbí kárìn kápá àlàáfíà àbí kárìn lọ sí ẹ̀yìn àmọ́ gbogbo bí tá bá ń rìn sí àkọ́jú sí kìbìlà níta kí èsì ni ẹ̀ tí ẹ bá fẹ́ rìn lórí o ó fẹ́ rìn lọ sẹ́yìn lẹ́sìn yóò rìn ní kàkàrí lẹ́ni tí ń sẹ́yìn tí ń fi tí ń rìn lọ sẹ́yìn kò ní yíjú padà kó wá rìn lọ sẹ́yìn kó wá débi tí ń lọ kó tún wá kọjú sí kíbílà kó máa kírun àbó fẹ́ lọ sí apá ọ̀tún yóò fi ẹ̀gbẹ́ lọ ni so níbẹ̀ yẹn tá a bá fẹ́ rìn lọ sí gbogbo ibi tá bá fẹ́ sí yàtọ̀ sí kíbílà dáàmà kíbílà ibi tá kọjú sí náà ni àmọ́ gbogbo àwọn agbègbè yòókù a siri ike ojú wa akọ̀jú sí kíbla àmọ́ tí bùkátà bá bùkátà rẹ̀ kò ní eh, kò ni orin nígbà tí ó ń kírun lọ́wọ́ wallahu a'lam. nǹkan ẹlẹ́ẹ̀kejì tá a lè ṣe bàbá ń kírun lọ́wọ́ hamlu sabi ni gbé ọmọdé dání ń kírun ọmọ èèyàn wá ń sunkún àbọ̀ ọmọ ń dáàmú àbí tíyẹn bá gbé kalẹ̀ yóò tira rẹ̀ àbógbé dání eléyìí lè ṣẹlẹ̀ ọkùnrin náà lè ṣe àmọ́ máa ń ṣẹlẹ̀ púpọ̀ fáwọn obìnrin inú ilé ó lè máa kírun ọmọ yẹn máa ní kó sáfúnfẹ̀ kó gbọ́mọ yẹn obìnrin kírun lọ́wọ́ nísìn ọmọ wa ń sunkún àbórí bí ọmọ yìí ó lè ṣe nǹkan kan tí yóò kó palaraba àbí kó ba nǹkan jẹ́ àbí kó da nǹkan nù àmì tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó sì sẹ́ni kankan tó lè mójútó bùkátà lélẹ́yìn náà ó lè gbọ́mọ yẹn عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم wọ́n ní anabi sallallahu alayhi wa sallam jẹ́ni tó sẹ́yí pé káàna yusalli ó ń kírun níjọ́ kan wa huwa hamilun umamata bínta zainab bínti rasulillahi sallallahu alayhi wa sallam nígbà tí ń kírun yìí ó wá gbé arábìnrin táǹpì ní umama ọmọbìnrin sayyida zainab ọmọbìnrin yìí ìkan nínú àwọn ọmọ ànábì ló bí táǹkì ní Zainab bíntì Rasulillahi sallallahu alaihi wa alihi wa sallam ànábì wa gbé ọmọ yìí dání wal abi Aas ibn Rabi fa idha qama hamalaha wa idha sajada wada'aha ní ẹgbà wa abìlà a, ọmọ Rabi onítànàbí bá dìde yóò wà gbọmọ yìí dání wa idha sajada wada'aha ṣùgbọ́n tó bá forí kalẹ̀ yóò gbọmọ yìí kalẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ó ṣe rí tí yẹn bá gbọ́mọ dání tí ń kírun lọ́wọ́ ka tó bá fẹ́ forí kalẹ̀ kò lè rọrùn fún láti gbọ́mọ yẹn dání sòtánà mi bá fẹ́ forí kalẹ̀ yóò gbọ́mọ yẹn kalẹ̀ tó bá tó dìde dúró yóò gbé ọmọ yẹn sòtí bá sí kéèyàn náà gbọ́mọ dání nígbà tí bá ń kírun kò sí àbúrú nǹkan lè ṣe bá ń kírun lọ́wọ́ kátìlú àsùwàdẹ́yìn èèyàn kírun lọ́wọ́ nítorí wá rí àbí àkejì àbí nǹkan tó bù káàtà kápá kò túmọ̀ sí nǹkan méjì yìí nìkan gbogbo nǹkan tó bá lè kópa lára bá ní tó sì jẹ́ pé èèyàn lè pa lórí irun yẹn kò sábòrú bẹ́ẹ̀ kí ni ó ṣe iṣẹ́ bẹ́ẹ̀. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أمر بقتل الأسودين في الصلاة على أقرب ولا حيا. وني سيدنا أبو هريرة رضي الله عنه wọ́n ní òjíṣẹ́ ọlọ́run kí ìkẹ́ àtọ̀lọ̀ ọlọ́run bá wọn máa bẹ́ẹ̀ máa bá wọn kí ìkẹ́ àtọ̀lọ̀ ọlọ́run máa bá amara bíi kátìlẹ̀ àsùwàdé ní fi sọ̀la wọn lánàá bí pàṣẹ kéèyàn máa pa ejò àti àkekè lórí irun àlà àsùwàdé níbẹ̀ àfààní àlà akọrọ wàlà àyà òun náà ní àkekè àti ejò scorpion èèyàn ń tìrùn lọ́wọ́ nísìn èèyàn wá rí àkekè tí ń rìn bọ̀ bí pa èèyàn lè àbí yẹn rí ejò ó sì rí kùmọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ wọn àbí kinní kan ó lè mú kùmọ̀ yẹn kó sì du ejò yẹn pa kó sì mọ̀ bá irun rẹ̀ lọ eléyìí kò mọ lórí eléyìí nìkan gbogbo nǹkan tó bá ti lè kó palára bá ni lórí irun tó yẹ pé nítòsí ń bò káàdà náà ni pé kéèyàn ó pa èèyàn lè ṣe bẹ́ẹ̀ ní orí irun wallahu a'lam. nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tá a lè ṣe tí ò bá run wa jẹ́ jẹ́ pé dípò káàdà bá tètè sí i al-iltifatu wal-isharatu almufahimatu lil haja òun náà ni ìyíjú lórí irun à ń kírun nígbà tá à ń ka àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe tá a kọ̀ ká ṣe lórí irun nínú ẹ̀ náà ni pé kéèyàn máa yíjú kó máa yí orí ẹ̀ káàkiri lórí irun bọ̀tù ní ìbàyí bùkátà lè pèpè sí pé èèyàn yíjú ẹ̀gbẹ́ ẹgbẹ́ ọ̀tún àbí apá àlàáfíà ó ní wà ní àbí ká ìṣàrà ó náà ni pé ká sáìn ìtọ́kasí ẹ̀yẹ́ ń kírun lọ́wọ́ nísìn ó wá sí sáìn sáìn kan tó sì yẹn alùmùsùlùmí làhájà tó fẹ́ fi fún ní àgbọ́yé bùkátà tó pèsè yẹn kírun lọ́wọ́ nísìn nǹkan wá ń pèpè sí pé yẹkẹ́ni tí ò kírun ó mà àbí nǹkan kan ṣẹlẹ̀ ṣe pé àwa fẹ́ ṣe sáìn ìṣára ìtọ́kasí yẹn tí ó fi gbàgbọ́ yẹn kan tí à ń yẹn la fẹ́ yí ni bùkátà ló kò sí àbúrú bẹ́ẹ̀. ẹ̀rí lórí ẹ̀ náà ni anjabir qala ishtaka rasulullahi sallallahu alaihi wasallam fasallayna wara'ahu wa huwa qa'idun faltafata ilayna fara'ana qiyaman fa ashara ilayna faqa'adna wọ́n gbà látọ̀dọ̀ sayyidina jabir ìkẹ́ ọlọ́run kó máa bá wọ́n ní anabi sallallahu alaihi wasallam ishtaka ẹni pé anabi ń jẹ̀rora àìlera ń ṣe anabi sallallahu alayhi wa sallam fasallayna wara'ahu wa huwa qa'id àwọn kírun lẹ́yìn rẹ̀ lẹ́ni tó jókòó ànábì jókòó àbáwọn táwọn kírun àwọn dúró tí wọ́n ni nígbà tó yẹ pé àárẹ̀ ló bá ànábì láti jókòó falsafata ilayna ànábì wá yíjú wò wọ́n ìgbà tó síjú ó wá rí kí wọ́n dúró ni fara'ana qiyam ó wá rí kí àwa dúró ni fa ashara ilayna fa qa'adna ó wá ṣe ìṣàrà fún wa yẹn ni pé ó ṣe sáìn ó sì tọ́ka sí sí wa àwa jókòó èyàn ń kírun níwájú nìsín bóyá wá síjú ẹ̀gbẹ́ ó wá rí fáwọn tó ni ó wá fi ìṣára sí wọn ìmáàmù yẹn lọ wá fi ìṣára sí wọn pé kán jókòó tò níbẹ̀ yẹn náà irú nǹkan báyẹn kò sí níbẹ̀. onu one àkọlé tá bá ti sí ọ̀rọ̀ yẹn àkọlé méjì ni ó ní ká yíjú àbí ká ṣe ìṣára ká ṣe sáìn ká ṣe àpèjúwe tó méjèèjì náà sì ló jáde nínú àdìsẹ́ ẹ̀yọ̀kan yìí ó náà ní pé ànábì yíjú ẹ̀ ló fi rí pé àwọn sàádé wọn dúró ni lẹ́yìn náà ó tún wá ṣe ìṣára ó sì tọ́ka sí fún wọn pípé kí wọ́n jókòó àdìsí mi wà tánábì sọ wípé a ṣe ìmáàmù fún yín láti máa kọ́sẹ̀ rẹ̀ ni tó bá ànábi bẹ̀rẹ̀ sí wọn ni tó bá kírun fún yín ní ìdúró ẹ̀yin náà kírun tó bá kírun fún yín ní ìjókòó ẹ̀yin náà kírun ní ìjókòó irú àwọn àdísì báyìí làwọn àfa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ti sọ wípé ìmáàmù tí ń bá lé tó bá jókòó àwọn máa múná ó jókòó kírun tí ìmáàmù bá jókòó kírun wọn làwọn máa múná ó jókòó kírun àmọ́ àwọn tó bá ti wípé ò bá lálàáfíà fẹ́ kó náà ń torí pé iṣu yìí sílẹ̀tì ẹ̀ méjì ló ṣẹlẹ̀ ìkáwọ́ ànábì ń jẹ̀rora báyìí náà ni tó dúró kírun àmì tó jókòó kírun táwọn tàbí sí tọ́sí tẹ̀lé àmì tó dúró wallahu alam àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni tí ìmáàmù bá ti lè jókòó kírun máàmù náà àwọn náà gbọ́dọ̀ jókòó kírun ní ẹ̀yìn rẹ̀ karùn wà láàyè láti ṣe tàbá ni àwọn ìkìrájì mi bíìlì bí mi jẹ́ yìí èèyàn ń kírun wa ń ṣe fẹ́ tutọ́ àti kàtẹ́yìn pé àgbọ̀rọ̀ tutọ́ sí àlùkíbìlà tó ó lè tutọ́ sínú aṣọ rẹ̀ gbàtí mi aṣọ rẹ̀ kó tutọ́ sínú wa bá a ṣe máa tutọ́ yẹn tí yóò wà tó tọ́ sínú rẹ̀ sódà ìtọ́ yẹn gan òfin nídà sílẹ̀ nínú mọ́sálásí àwọn ìsìnrádì ní díìlì yìí ní jẹ́ ìdì tàbí kó yọ handkerchief jáde nínú àpò rẹ̀ kó dẹ̀ tó tọ́ sí èèyàn ń kírun lọ́wọ́ nìsín ní wọ́n ń ṣe kàtá jẹ́ pé ń sin àbí àwọn kankan jáde nínú ẹ̀ kó sábúrú ń bẹ̀ kó yọ handkerchief jáde láti inú àpò rẹ̀ kó dẹ̀ fi nu àwọn nǹkan tó bá fẹ́ nù. lima marra fi hadith fi nahyi anil busaq jihata al-qibla nípa ìtẹ́tẹ́ àti kàtẹ́yìn nípa hadith Jabir tánàbí kọ̀ fún wa nípa pé ká má máa tutọ́ sí agbègbè kíbla nínú hadith ànábì sàlàyé nípa pé kó tutọ́ sí aṣọ rẹ̀ ànábì demonstrate bí sì sí bí sì tutọ́ yẹn. nkẹ́lẹ́sẹ̀ kẹfà al-isharatu bi raddi salam ala man sallama alayhi kéèyàn ó ṣe ìtọ́ka láti dá sálámà padà sí ẹni tó bá sálámà sí ni èèyàn ń kírun lọ́wọ́ nísìn ẹnìkan wá sálámà sí yàn wàlá pé ń kírun ni ó wá sálámà sí yàn èèyàn ní dáhùn lórí irun yẹn pẹ̀lú sálámà yẹn àmọ́ a lè ṣe ìṣára náà lè fi ká ìtọ́ka sí pẹ̀lú ọwọ́ ká fi dá lóhùn sálámà sódà yóò fi mọ̀ yìí pé à ń kírun lọ́wọ́ ni. ẹ̀rí ni خرج رسول الله صلى الله عليه وسلم إلى قباء يصلي فيه wọ́n ní anabi sallallahu alayhi wa alihi wa sallam ó jáde lọ sí mọ́sálásí Kùbá tó lọ kírun níbẹ̀ mọ́sálásí Kùbá òun náà ni mọ́sálásí àkọ́kọ́ tọkọ́kọ́ kọ́ sí Madina tánàbí kọ́ sí Madina nígbà tánàbí dé Madina Kùbá ló kọ́kọ́ dé sí wọ́n kọ́ mọ́sálásí Kùbá ìbẹ̀rẹ̀ náà kọ́tọ́ tó fi wájú pé wọ́n á kọ́ masjidi nàbí tí ń bẹ títí di òní mọ́sálásí kò báyìí ànábì wa máa lọ síbẹ̀ lóòrèkóòrè láti lọ yan ànáfílà kóra ń bẹ nínú àwọn ààyè fún gbogbo ẹni tó bá lọ sí tẹ hajj tó yẹ kí èyí tó lọ kírun níbẹ̀ ọ̀la ọ̀la tó wà ń bẹ sálàyé tí a bá sábà lánàá olè rẹ tó wá lọ sí mọ́sálásí kùbá tó lọ kí tó lọ kọ́ nìyẹn násìlà nábì sọ òòrè tó wà ń bẹ̀ so mọ́sálásí là nábì ti ń kírun fàjá àtúgbòlà ansọ́ọ̀rù àwọn ansọ́ọ̀rì wọn á dé wọn bá nàbí sallallahu alaihi wasallam fasallamu alaihi wọn wọn wá kírun àmọ́ wọn sálámà sí ànábì títí kírun lọ́wọ́ àwọn ansọ́ọ̀rì wà lá àlà bóyá nígbà yẹn wọn mọ̀ pé kò yẹ kí yóò sálámà sí ẹni tí máa kí wọ́n ti náà ni wọ́n sá sálámà sí ànábì tí ń kírun lọ́wọ́ كيف رأيت رسول الله صلى الله عليه وسلم يرد عليهم حين كانوا يسلمون عليه وهو يصلي bóò ni wọ́n ti rí tí ànábì máa dá sálámà padà sí wọn nígbà tí wọ́n bá ń kírun táwọn sì ń sálámà sànàbì yẹnìkú bóò lànàbì ti máa dá sálámà padà sáwọn àǹsáàdì àbáwọn sàádé nígbà tí wọ́n bá ń kírun lọ́wọ́ táwọn sì wọ̀bá sàtàkà fàwọ̀ ó wá tẹ́ àtẹ́lẹwọ́ rẹ̀ láti fi ṣe ìtọ́kasí láti fi láti dẹmọṣẹ́ gbáná fi ṣe máa ṣiṣẹ́ yẹn ó ní wá tẹ́ àtẹ́lẹwọ́ rẹ̀ ńgbà tó tẹ́ àtẹ́lẹwọ́ rẹ̀ ó ní wọ̀bá sàtàkà fàwọ̀ wọ̀bá sàtà Ja'far bun Auni sẹ́yìn náà Ja'far bun Auni òun náà wá tẹ́ ọwọ́ ẹ̀ wàjá alàbátìnàhù akpala wàjá ìsàlẹ̀ inú ọmọ ọ̀ka rẹ̀ olówà nísàlẹ̀ òkè rẹ̀ ló wá wà ní òkè so ó túmọ̀ sí pé ìṣára ìtọ́ka sí mi pé yóò juwọ́ sókè bá a ti máa juwọ́ síra pé jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní bánàbí ìṣára ni pé ó na ìka rẹ̀ báyìí inú ọmọ rẹ̀ wà nísàlẹ̀ òkè rẹ̀ so that bó ti dá sálámà padà wọn nìyẹn nígbà tí wọ́n sálámà sí nígbà tí ó ń so tí ẹ̀ náà bá ń kírun wá sálámà ibẹ̀ yẹn tó bá yẹ sẹ́ni tí ń rí yàn ni ẹni tí ń wó yàn ni kò sábúrú bẹ̀ kéèyàn náwó sùn èyàn náà ṣe ìṣára ó yẹ ni àti ìṣó máa ike sálámà ti tòun kẹsẹ̀ pé yẹn náà sálámà òun èyàn ṣe sáyẹn so from there òun ó ti mọ̀ pé ní kírun lọ́wọ́ ni ṣùgbọ́n tó bá ti pé bóyá nu lébi ti rí yàn tí tí níta ṣe náà nípa sọ subhanallah òun ó ti mà yí pé ẹnì yìí ó ń kírun lọ́wọ́ ni wallahu a'lam. nǹkan ẹlẹ́ẹ̀kejì ṣé kí wọ́n gbọ̀ wá láàyè tá a lè ṣe tá a bá ń kírun lọ́wọ́ òun náà ní tasbihu rajuli aw tasbihu rijal wa tasbihu nisa lè amúrò yá àdúgbò fi sọ̀rọ̀ òun náà ní ìgbésàlá amọ̀rí kan bá ṣẹlẹ̀ lórí irun kí ọkùnrin kó fi subhanallah kóbìnrin kó fi pàtẹ́wọ́ tasbihu rijal ìṣe subhanallah ọkùnrin wa tasbihu nisa àti ìpàtẹ́wọ́ obìnrin lè amúre yahadisu fi sọ̀ra fún àlàámàrí kan tó bá ṣẹlẹ̀ téèyàn kírun lọ́wọ́ tá a bá ń kírun lọ́wọ́ ọkùnrin tá àlàámàrí kan bá ṣẹlẹ̀ á ṣe subhanallah ìnìmọ̀ wọn ń téèyàn ni àbí nǹkan kan mìíràn ló ṣẹlẹ̀ tá a fẹ́ kọlu attention ẹlòmíì sí bóyá ìmáàmù àbí nǹkan tó jọ báyìí bẹ́ẹ̀ lọ ọkùnrin yóò sọ wípé subhanallah ṣùgbọ́n tó bá jóbìnrin ni yóò pàtẹ́wọ́ ni tóbìnrin bá ń kírun táwọn ń sálámà àbí nǹkan kan ṣẹlẹ̀ tó fẹ́ ṣe nǹkan kan yóò pa àtẹ́wọ́ lápèjúwe bóyá wọ́n ń kírun ní mọ́ṣáláṣí àwọn obìnrin wá wà ní ẹ̀yìn àwọn ọkùnrin wà níwájú obìnrin wá rí nǹkan kan tí ẹ kó yẹ kí wọ́n kọlu attention sí ìdí òsè ni pé yóò pàtẹ́wọ́ ni àmọ́ tó bá أن النبي صلى الله عليه وسلم قال يا أيها الناس أنا بني مكبهين ما لكم حين حين نعبكم شيء في الصلاة أخذتم في التسبيح kí ló ṣe yín nígbà tí nǹkan kan ṣẹlẹ̀ sí yín lórí irun tí wàá bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ kí ló dé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tí wàá bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ ìnáma tasfiqu lin nisa ìpàtẹ́wọ́ yìí obìnrin ló wà fún ká máa pàṣẹ àtẹ́wá kí nǹkan bá ṣẹlẹ̀ lórí ìrun lílì ta obìnrin ló wà fún nídìí eléyìí man nabahu shay'un fi salati falyaqul subhanallah nídìí eléyìí ẹni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí lórí ìrun ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí lórí ìrun kò sọ ibi subhanallah mímá ni fún ọlọ́run fa innahu la yasma'u ahadun sayna yaqulu subhanallah illa iltafata anábìnrin dájúdájú ẹnìkan ò ní gbọ́ tó bá sọ pé subhanallah lórí irun àyàfi kó síjú onítọ̀hún tí ẹ bá ń kírun lọ́wọ́ ní ìdíyẹ kan gbọ́ subhanallah subhanallah bóyá ìmáàmù náà yóò pè àtẹ́sí láti kí ló ṣẹlẹ̀ táwọn èèyàn ń ṣe subhanallah wallahu alam. nkẹlẹ kẹjọ alukatuku alali imam òun náà ni kéèyàn ó sí ìmáàmù ní iyì ó gbàgbé kéwú ti ń ké àbóṣà ti ṣe lórí irun káwọn ará lé ti lórí irun yìí eléyìí náà ẹ̀ríkẹ́ni tí ó ṣe nǹkan yìí iṣẹ́ kan ni ó ṣe ìmá ó sọ̀rọ̀ àmì tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àní ibn Umar wọn gbàdá sọ̀rọ̀ Abdullahi ibn Umar ananabiya sallallahu alayhi wa sallam salla salla salla salla fakara àfihà falubisa alayhi falamman sarafa qala li Ubay asalaita ma'ana qala naam. kọ́lá fama mana aka wọn gbà látọ̀dọ̀ abdullahi ibn umar wọ́n ní dájúdájú anabi sallallahu alaihi wasallam ó kírun kan níjọ́ kan kí ó tó wá ń kà lórí irun yìí kí ìrújú wá tẹ̀lẹ̀ sí lórí kéwù yẹn tẹ̀lé pé anabi náà gbàgbé àwọn áyà kan lórí irun yẹn fàlámà ń sọ̀rọ̀ fà nígbà tánabi wá pẹ́yìn dàtàn ó wá sọ fún sẹ́yìn náà asọ̀lẹ́ àná sọ kírun a kí ìkọ́ àlà yẹn kí ló wá kọ̀ fún ẹ nígbà tí kéwútà ń ké sílùú ju tẹlẹ tá àfẹ́kú fẹ́ dàrú mọ́ wa lójú kí sí wa létí tọ̀ wa létí nǹkan tí ó yẹ so níbẹ̀ yẹn náà tí ìmáàmù bá ń kírun tó wá a àá sì létí àmà létí àyà tí ó yẹn àwọn púpọ̀ lórí yẹn náà ní tí ìmáàmù bá ń bò káàtà kéèyàn rán yàn ìgbà ní ìsìn bẹ́ẹ̀ pé bóyá ìmáàmù rọra pọ́ọ̀sù tó pé bóyá ó rọra dúró láti jẹ́ pé ó sinmi àti tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ situation tí tó di pé àárà lè tàbá sì rán létí tọ́lọ̀ bá ní kó rántí tàbí ìwà ní màá tí ò bá sì rántí kó lè bẹ̀rẹ̀ náà àbí kó mú sóra mi àyà mi kó kà lórí ìrún gamzu rijilin dáàbì òun náà ni ẹni tí ń sùn lọ́wọ́ èèyàn ń kírun ká wá gbé ẹsẹ̀ rẹ̀ kúrò ká fọwọ́ ta ẹsẹ̀ rẹ̀ èèyàn ń kírun lọ́wọ́ nísìn ẹnìkan wá na ẹsẹ̀ síbi tí èèyàn kírun kí tí ń kírun lórí mi èèyàn wá fọwọ́ ta ẹsẹ̀ rẹ̀ àbí èèyàn fọwọ́ gbé ẹsẹ̀ rẹ̀ kúrò kó sábúrú sẹ́nu sharia islam ẹ̀rí lórí ẹ̀mí an aisha radiyallahu anha qalat kuntu amuddu rijli fi qibla nabiyyi sallallahu alaihi wasallam sẹ́yìdá àìsà ni èmi máa na ẹsẹ̀ mi síbi kíbùlà ànábì yẹn kí ibi tánàbì okùnrin kan ti máa ń kírun bá wà na ẹsẹ̀ mi síbẹ̀ ibi tánàbì ti kírun àmọ́ yìí pé ilé ànábì ilé yẹn kéré jọjọ ilé yẹn kéré ẹ pé kò dàbí ilé tí wọ́n dá ń kọ́ láyé ìsìn ilé yẹn kò láàyè ebi pé tánàbì bá ń kírun sẹ́yìdá àìsà yóò sùn níbi kíbùlà rẹ̀ yóò na ẹsẹ̀ sí. nínú bóyá ya ìlú muhammadi yàní tí n bá gbàgbé àròyìn bí yàrá ànábì ti ní ìgbà yẹn so in nutshell sẹ́ẹ̀dá àìsà ní òun máa na ẹsẹ̀ òun sí kíbla yẹn ibi tí ànábì ò fi orí kan wà wọlé tí farafa àtùhà sábẹ̀bí bá kọ́ orí kalẹ̀ yóò wá kọ́ọ̀tù nìyẹn pé yóò kan àmì yóò fọwọ́ kan kan yàní àìsàn àìsàn wà gbé ẹsẹ̀ wọn kúrò ẹ̀bí fọwọ́sọ fa ìdá kàmá màdàtò ha táyì láì tó dìde ó ní màá na ẹsẹ̀ mi sí ibẹ̀ yẹn sùntà fáàtì ní kò sábúrú mbẹ kéèyàn ó fọwọ́ kan ní gbé ẹsẹ̀ ní ń fọwọ́ kan ẹsẹ̀ ẹsẹ̀ sọ àwọn tí máa sọ wípé bí yẹn bá àlà tó bá fọwọ́ gbogbo fọwọ́ àti bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ó ń bùkátà kárí ẹ̀rí torí pé obìnrin ni sẹ́yìdá Àìṣà tánábì máa fọwọ́ kàlẹ́sẹ̀ àdúgbò gbé ẹsẹ̀ rẹ̀ kó níbi títí kírun rẹ̀ jẹ́ yóò wá jẹ́ tí bá ti já tí bá ń kírun lọ́wọ́ tó bá wíṣì bá ti já kò sí ìrún náà nìyẹn so tí bá tó kan obìnrin kò ẹ̀ jẹ́ kó lè yẹn lè sàlùwàlá kí lọ sí mọ́sálásí ajẹbára jà bára pẹ́ kẹ̀kẹ́ ajájẹ́ ìfọwọ́ gbájà lẹ́ẹ̀kẹ́ dúró gósì lọ́mọ kírun rẹ̀ léyìí kò kò gbanú kò bá lu alá rẹ̀ jẹ́ náà. ara tó gbàgbà tó ẹlẹ́ẹ̀kẹwàá mọ̀ká mọ̀ká tẹ́lẹ̀tù mọ̀n àràdà lùmùrúra bẹ́ẹ̀ náà yẹ́gẹ́ ìlú mùsọ̀lá òun náà ni pé kéèyàn ó bájà ẹni tí bá ń gbìyànjú àti kọjá níwájú ẹni tí ń kírun èèyàn fẹ́ kọjá níwájú wa tá à ń kírun lọ́wọ́ nísìnyí kéèyàn wá bó ń tọ̀ ń jà lórí irun kò sábúrú ń bẹ̀. عن أبي سعيد قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إذا صلى أحدكم إلى شيء يستره من الناس فأراد أحد أن يجتاز بين يديه فليدفع في نحره sa'in أبى فليقاتله فإنما هو شيطان wọ́n gbà látọ̀dọ̀ ó ní mo gbọ́ tí sallallahu alayhi wa alihi wa sallam máa ń sọ báyìí pé nínú yín bá ń kírun sí nǹkan kan tó fi ṣe sutura yẹn ni pé nǹkan tó fi ṣe a ti ṣàlàyé sẹ́yìn náà sutura yìí báwo ló ṣe rí kí ni ipò rẹ̀ nínú àfẹ́ni tí ń kírun nínú Islam wá ń kírun lọ́wọ́ ẹnìkan wá fẹ́ kọjá láàrin sùtúrà tó ti yẹn ó ṣe sùtúrà tó bá gbẹ̀yìn sùtúrà yẹn kọjá kò sábúrú bẹ̀ amẹ́ni wá fẹ́ kọjá láàrin rẹ̀ sí sùtúrà ànábì ní sallallahu alaihi wasallam kó kọjú irú ẹni bẹ́ẹ̀ kó pìrìdẹ́ẹ̀tì irú ẹni bẹ́ẹ̀ kó kọjú kó má jẹ́ kọjá tí irú ẹni bẹ́ẹ̀ bá wá kọ̀ kó bá irú ẹni bẹ́ẹ̀ jà ànábì ní pálí ọ̀ tílùkù kó bá jà fa irú ẹni bẹ́ẹ̀ ṣe ìtọ́ nù so ẹni bá fẹ́ kọjá níwájú èèyàn téèyàn ń kírun lọ́wọ́ gbogbo ọ̀nà tí ẹ bá lè fi prevent rẹ̀ fi prevent onítọ̀hún anabi ní dání irú ẹni bẹ́ẹ̀ ṣe kọ́lọ̀nkúlọ̀ a gbọ́dọ̀ kí nǹkan kan ó kọjá níwájú wa tá a bá ń kírun àfi nǹkan tó bá kọjú tó bá ju agbára wa lọ lókun ẹlòmíì bóyá ìgbà tó fẹ́ kọjá àti tó ń gbà bóyá wà lórí àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ bá ti fọwọ́ di báyìí ó gbọ́ ọwọ́ èèyàn dànù tẹ́ pé kéré tí ẹ mú àbí tí so èyí ma mọ̀ na náà ni oní ilé yìí eléyìí níwọ̀n gbàtà bá fi ṣe sòtúrà ẹlẹ́ẹ̀kọ́ kàlàtẹ́tò náà ní ìparí àwọn ọ̀rọ̀ tí a bá ń sàlàyé fún wa náà àlùbùkà kéèyàn ó sunkún lórí èèyàn ń kírun lọ́wọ́ ẹkún wa gbé àbí nǹkan lórí ما كان فينا فارس يوم بدر غير مقداد ولقد رأيتنا وما فينا إلا نائم إلا رسول الله صلى الله عليه وسلم تحت الشجرة يصلي ويبكي حتى أصبح وقال ترى سيدنا علي kí ọ̀nà ọlọ́run kó máa bá a ó ní nígbà tá a lọ jagun bádàr níjó ogun bádùn kò sí ẹnì kankan tó gun ẹsìn tójú sẹ́yìn náà lè fi dáadọ́ torí pé ogun bádùn yìí òun náà ni ogun àkọ́kọ́ tí ànábì kọ́kọ́ jà wọ́n gbógun wá láti láti Mákà pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó pọ̀ àwọn náà gbógun wá sọ ànábì náà àwọn náà sì ní káwọn gbéra ní láti lọ sí kíni káwọn náà lọ dìfẹ́ǹdì ara wọn so àwọn mùsùlùmí kéré jọjọ lásìkò yìí kò tún wá sí nǹkan àjà sẹ́dínà Ali ni kò sẹ́nì kankan tó jẹ́ tó gẹ̀ẹ́sì nínú wa tó jù sẹ́dínà Mikdad lọ. so níjọ́ yẹn ẹ̀rù yẹn pọ̀ ẹ̀rù bá wọn sáadé àyà wọn já ẹ̀rù yẹn ọlá ni kò sí nǹkan àjà àwọn kèfèrí wọ̀nyí àwọn nádẹ̀ wà námúra pẹ̀lú gbogbo nǹkan ogun ni na ìlà náà jọ yìí kò sí ààrẹ nìkankan nínú wa àfi gbogbo wa láti sùn kò gbogbo àwọn làwọn sùn níjọ́ yẹn àyàfò jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nìkan ní oṣù ó wà lábẹ́ igi kan táàtà ṣàjára ń bẹ lábẹ́ igi kan ìsọ́jì ó bẹ̀rẹ̀ sí ní kírun wọ̀yá bùkì ó sì bẹ̀rẹ̀ sí ní sunkún àtà àsùbà títí sílẹ̀ sí mọ́ so nǹkan afánú lẹ́rìí nípa pé tí ẹ bá ń kírun tí nǹkan tó panilẹ́kún bá ṣẹlẹ̀ sí ni èèyàn lè sunkún ẹ̀rí mi náà sun ẹ̀rí mi náà wà nípa pé èèyàn lè sunkún lórí irun mama wa sayida aisha radiyallahu anha nínú ẹgbẹ́ wa hadithi kan tani níjọ́ kan àjọ sùnmù wa pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam anabi wa sọ fún mi pé a rẹ sayida aisha sọ yọ̀ǹda fún mi kí n lọ fọlọ ọba ni sọ yọ̀ǹda fún mi sayida aisha wa dáhùn pé a ó wù mí kí n wà lẹ́gbẹ̀ẹ́ yín kájọ sùn kájọ wà lórí ibùsùn àmọ́ o ìsìn ní kọfin láti jẹ pé. kẹlọ jọ́sìn fọlọ́ ọba yín àdìsí yẹn gòbí ẹ̀ so anabi wa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní kírun obìnrin dáadáa wọ́n wá ń wo tí ń ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ wọn wọ́n wo nǹkan tí ń ń ròyìn bá anabi ṣe ń yẹn níbi pé gbogbo àṣà omi omi ẹkún so àdìsí yẹn náà gùn pé àìṣá sàlàyé nǹkan tó nípa ẹkún anabi nígbà yẹn tí nǹkan tó panilẹ́kún bá ń tẹ̀lẹ̀ sí ni lórí irun kò sí àbúrú ń bẹ̀ eléyìí ni ìparí àwọn ọ̀rọ̀ tí àfa ń sàlàyé fún wa nípa tó lẹ́tọ̀ọ́ tá a lè ṣe lórí irun tí ò sì bà irun jẹ́ láti fún mi láàárọ̀ yìí inṣàlá asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.